ṣòbù kí la ó fi mú dùn sáyé. face you. You don't make my life better, oh. My life don't get me near. You cool my temper. I don't get problem again. dùn sáyé mi kó máa dùn lọ. bí ọba dòbú kí la ó fi mú rí adùn á. fàdòbù kila ofi ó fi mú dùn fàdùn sáyé mi kó má dùn lọ. yẹ́ẹ̀bí ọ̀bàdòbù o kó má àrùnsáyé mi bàbá kó máa dùn lọ bí ọ̀sáyé mi òòṣà òkè kó máa dùn lọ torí pé bí ọba dòbú kí là ó fi mú dùn. bàbá fi ọ̀sáyé mi o kó máa dùn lọ. You put joy for my heart, yo. You put a smile for my face, yo. You don't make my life better, oh. My life don't get me near. You cool my temper. I no turn problem again. Oh, oh, oh, oh. iyọ̀ ayé mi máa lọ. Adùn ayé mi máa love. Yeah yeah, ẹ jẹ́ kájọ máa gbé pọ̀. Káyé mi máa dùn bí oyin bí ọba dòbu kí la ó fi mú dùn fàdùn sáyé mi kó má dùn lọ. bí ọba dòbu kí la ó fi mú dùn adùn ayé mi o. ẹ mo wà nínú bathroom tẹ́lẹ̀ ni. Yes, baby. Serious? Ah, oh my God, ṣẹlẹ̀. Um, tí n bá ti wẹ̀ tán sìn, màá gbé ẹ e padà. I love you, baby. Thank you. Bye. Bye. Bí ọba dògbò, kí la ó fi mú? fàdùn sáyé mi kó máa dùn. You put a joy for my heart, yo. You put a smile for my face, yo. You don't make my life better, oh. My life don't get me, meaning. You cool my temper. I got a problem again. Oh, oh, oh, oh, I am me, my love. I do, I am me, my love. Yeah, yeah, the cat, my baby, I am me, my la ó fi mú dùn wá dùn sáyé mi kó má dùn lọ. wá mọ́. elóde ọjọ́ wo ló bẹ̀rẹ̀ sí máa bá mi sẹ̀ lórí rẹ̀. lọ sínú kíchìn kí lọ bá mi kílẹ̀ bẹ̀jọ́ ṣáà mo ṣẹ̀dá náà tán. ẹ kú ṣe. It's a double. Oh, hi mom. Hey baby. Mm. Good morning. Good morning. I'm good to go. Sugar? Mm, no. jókòó kó jẹun. Hmm. Ah. fine kí ló ń jẹ bẹ́ẹ̀. ọ̀gbẹ́ni jókòó kó jẹun jàre ah, ah. ṣé wọn kí bóyá fún mi jẹta ni ẹ tó mi lọ́wọ́ èyí yìí ó máa jẹun kó tó lọ. I am so sorry about that mom please mo promise you pé màá tètè dé màá wá jẹ tí màá ti dé. níbo ló ti fi breakfast jẹ dinner. mommy trust me i will see you later. Ah, Yemir. i love you mommy. Yemir mi ṣe Yemir o ye mana ka nai e bizaridu na na kale male sele kana le na mama ye story of my life this is my story oh boy yo kí ló ṣẹlẹ̀ ah, <laughs> machine yẹn ló fi ṣiṣẹ́ ṣe é ni. okay. pariwo ọmọ tó ń wọ yẹn tó lóun wá kí ni. kò ṣe nǹkan tó fún ẹ láàárọ̀ ẹ sáré parí ẹ ọdún náà ló ti máa ń ṣe náà ṣé máa ń ṣì ní ẹnu. ṣé mọ̀ pé tí iṣẹ́ ò bá pẹ̀lú parí agreement bíi mẹ́rin anyways mi ò mọ tó ṣe fi ṣe ẹ bẹ́ẹ̀ bàbá ẹ lọ́nà company. yòyó that is where you're getting it wrong ṣé ìwọ mọ̀ wípé bí èèyàn bá ṣe ṣiṣẹ́ ẹni ẹlẹ́ni ló ṣe máa ṣe tiẹ̀. gbọ́dọ̀ fi kọ́ra torí ọjọ́ tí wọ́n bá ní complain tó bá gba àwọn èèyàn síṣẹ́ ah. you understand tó bá ń ṣiṣẹ́ tínú ẹ̀ bá ń dùn wọ́n máa rí òkè they're doing my job well. so we need to work hard ká lè fi meet up target company you understand nǹkan tèmi ń ṣe nìyẹn. entrepreneur. ìdí kọ́wọ́kọ́wọ́ ìdí kọ́wọ́kọ́wọ́ ìlú fẹ́ fi bẹ̀rẹ̀ comment yẹn. anyway na wàhálà bí that um, anyway um, ṣe orí gbogbo àwọn ètò máa ń ṣe àwọn stars kò ń complain wọ́n kò ní high service torí àwọn ah. bó ṣe máa ń ṣe ló máa ń jẹ́ káwọn kọ̀ọ̀gá máa rí gbígbó bí àwọn yòókù bí wọ́n pé àmọ́ṣẹ́ yes nínú àwọn èèyàn dẹnu sí mi sọ fún ẹ nìyẹn. that means um, you need to you need to change gbogbo yín ẹ ní láti change ẹ ní láti double up your work tó bá ń ṣe nǹkan tó bá rí pé nǹkan tó ń ṣe kò dáa for the fact that wípé ẹ ti ń rí wípé nǹkan tí mi ń ṣe mò ń ṣe eye service ẹ̀yin náà ṣe ẹ ṣe nǹkan tí mò ń ṣe yẹn kéèyàn náà lè yìí ná kẹlẹ mi tọ. ọ̀gá adékẹ́ ọjọ́ àwọn. nísìnyí àbẹ̀ mm-hmm. ẹ ẹ má ti parí. nírọ̀lẹ́. kò sí mò ń ṣe ṣùtú wá bínú yẹn. Ah, ọ̀rẹ́ mi ṣòtí bínú nìyẹn ni. Yeah, ma'am. Yes, sir. Yeah, one minute, please. Okay, sir. Yo, um, yeah, Yamil. Yes, sir. Well done. Sori Bobo iṣẹ́ takuntakun tó ń ṣe pátápátá ni kọ́mpìnì yìí rí tí wọ́n dẹ̀ appreciate. thank you very much sir. Ah, eléyìí ló fi wá jẹ́ ká fi inúkonú ká fi mọ̀ ṣọ̀kan ó ní conference kan tí uh, company wa fẹ́ ṣe pẹ̀lú abrand capricorn limited um, then um, ìwọ ló máa lọ represent iléeṣẹ́ yìí ń bẹ́ẹ̀. why sir uh, uh, uh, sir èmi kọ́ ni mo wà ní department yẹn sir. Hmm? <laughs> I know I know what you are talking about sórí àwọn tí wọ́n wà ní department tó ń sọ̀rọ̀ yìí ó dàbí ìgbà tí wọ́n fi wọ́n joyè àwòdì tí wọn ò lè dẹ́dì ẹ̀ gbé wọ́n jọ dí gẹrẹwu so gbogbo ṣe sí tiẹ̀ làwa wo la ṣe joko wípé ìwọ lẹni náà tó tọ́ láti lọ eh, sórí whatever you are doing make sure pé òun ṣe dáadáa torí èèyàn máa máa wù ẹ́ ọlọ́run dẹ̀ máa máa wù ẹ́ eh, I wish you best luck. Thank you, you can go. Thank uh-huh. you, um, you guys are leaving by two p.m. Two p.m. Yes, sir. All right, sir. You're welcome. Yes, sir. Thank you. báwo ṣé bó ríǹgì ń sìn. mo ṣàánú kí mọ́mọ́ jẹ́ fojú sunkún ọmọ ìwọ náà kí lílé ibà ẹ̀. switched off nọ́mbà tí mo pín sínsìn tó rí kí ló ń ṣàwọn networks jákujàku ibà ẹ̀. Eh? tó bá tẹ̀ rí kọ́ mi tí ò bá lè gbé àṣà send text mi. ọlọ́gbìn máa gbọ́dọ̀ fojú sunkún ọmọ. This is my story. for the children to enjoy. Hey. Eh, but as time is going on, life began so unfair, and things begin to turn around. Whether na good or bad, èmi nìkan lọ̀rọ̀ ayé mi yé. Ẹ kú Yeah, mommy. Let this be the very last time you come in this late. Mommy, mommy ibi ló ti rán. ibi iṣẹ́ òṣìwò ni ní iṣẹ́ kí ló ń ṣe tíṣẹ́ wọn bá ṣe ṣe fílẹ̀ àárọ̀ iná bóyá sáré fò jáde nìyẹn láì jẹun ó tún wọlé láàjì kí ló dé. mọ́mí i'm sorry èsì um, mi ní parọ́ fún yín ọ̀rọ̀ ọ̀gá mi gan ti sú èmi náà ẹ kó fẹ́ ṣe anything báyìí yamir ni kó fẹ́ wúkọ́ yamir ni ariwo yẹmí yẹmí ló máa ń pa fún anything tó bá ṣe àfi bí bàtẹ́ pé mi nìkan ni mo wà ń bí iṣẹ́ yẹn. kò sí wàhálà first thing tomorrow morning èmi lọ̀gá my máa officer. Oh, why mommy? why not Show fẹ́ pa mí lọ́mọ ni no ṣé wọ́n nìkan one wà ń bẹ̀ ṣé wọ́n nìkan staff on ni ni kí ló ṣẹlẹ̀ ṣé boy ni ẹ ni. wo I don't even want to argue tonight go upstairs freshen up and come back for your meal. Hmm. Ah. Mommy, I'm going upstairs. I am not coming back downstairs again tonight. If you want to see me, you come up. I'll be waiting for you at the other living room. Yamir, padà sísàlẹ̀ kó padà sísàlẹ̀ kó wá jẹun o. Ọlọ́run ṣeun, Ọlọ́run dúpẹ́ o, Ọlọ́run ṣètò fọmọ ìpamílẹ́kùn. Mo pè mí lẹ́nìkan jọmọ ìlọ, ọmọ inú ló fi ṣe kejì ara mi, Ọlọ́run ṣètò wọlé láyọ̀ aláwọ̀ ṣe o. wá jẹun o. kò dé wá rí bó ṣe rí rẹ. Desire, ṣorí ti mọ́mì tó mẹ́nu báyẹn, ó máa láti ṣe sùúrù pẹ̀lú wọn. Ṣé o mọ̀ pàgbàlagbà ni wọn? Yes. I know. I know we are not babies. But you need to be calm. You need to calm. Oh, yes. I was about to tell you that. <laughs> yeah, I'm married on weekend, that's for sure. Mm-hmm. Oh, yeah. I love you, baby. love you so much. <laughs> All right, darling. Yeah, talk to you later. Bye. I'm here. Lie down. This is a story eh, of my life. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kábọ̀. Bẹ́ẹ̀ mi lè máa rí wí. Bẹ́ẹ̀bá bí mi lè rè máa rí sọ. Ọ̀rọ̀ ayé mi, ìtàn ìgbésí o bẹ́ẹ̀ bá bí mi rè oh, máa rí. náà ẹ ò mú sọ fún yín mi ìfẹ́ gba straight ticket Me, I don't want all this um, ticket wọn mara wọn ma ní stop over kankan Me, back ìgbà transit. Ah. baby baby o dé bá mi taste ẹ bóyá ó dùn. Hmm. hello. o oh, dadi ṣáà bá mi kí wọn ẹ má dá lóúnjẹ àrẹ ń ṣe lóúnjẹ sọ́ọ̀bù. yo Alpha. Uh. Alpha. Oh. Hi. Hey, how are you? I'm, fine. Ṣé wàá okay? Yeah, I'm fine. Ah, <laughs> ojú yín ló ń Thank you. Uh. Ah, àwọn ọ̀rẹ́ mi kan ló wọlé láti oh, máa kí yín <laughs> àwọn náà kí yín padà ẹ ò ń gbọ́. bébí. okay alright sir ẹ wò bí mo sọ àlàyé máa ṣe o ẹ wọn bá ń sẹ́yìn máa sẹ́yìn sẹ́yìn máa sẹ́yìn sẹ́yìn nǹkan wọn. alright dad love you. é kí ló ṣe. bíbí ó yá tèsí ọbẹ̀ mi jàre. Ah, ah. ìwọ náà ló máa sọ pé ó dùn mí nínú ah! lẹ́nu ata òtó àti ní ata tó pọ̀ bébí. bí ọba dòbu kí la ó fi mú dùn fàdùn sáyé mi kó má dùn lọ yé bí ọba dòbú kí la ó fi mú dùn adùn ayé mi ò kó o má dòbú. Fàrùsáyé mi bàbá kó má dùn lọ. Bí ọ̀sáyé mi òòṣà òkè kó má dùn lọ torí bí abàdòbù kí là fi mú dùn. bàbá fi ọ̀sà èmi o kó máa dùn lọ. You put joy for my heart, you. You put yeah, smile mami for my face, you. Ìyá òṣìwò ló sọ ohun tó wà kiri. Ṣé mi mú bí yẹn? Kí ló pè ní mọ́mí? Kí ló ṣe fún mi? My life You cool my temper. I no time problem. Kí ló dé tó dẹ́gbẹ́ mọ́tò mi ṣé mo ra mọ́tò fún ẹni ọmọ òṣì? Kó máa dúkú ẹ̀ ta. Oyè oyè yẹ́yà ìta àbí wèrè ni ẹni. Kí ló ń dúró wọ̀? Oyè yẹ́yà kó máa dúkú ẹ̀. Oyà ìtọ́kọ́rọ̀ mi bẹ̀. Olùsí ọmọ. Kíyà wọ́n ti gẹ̀ẹ́sì. Sọ́kà wọ́n lè ti ṣe ìjáde nulẹ̀ mi o. Sọ́kà ṣíkẹ́ mi. Sọ́kà mi lọ́bẹ̀ kẹ́rẹ̀ lọ́bẹ̀ ó yá olùsí aṣẹ́gun náà bì tíkẹ́ẹ̀tì olùsí tíkẹ́ẹ̀tì ló bá ọmọ mi ọmọ mi o mo gbé yọ wọ́n ti gbé mi lọ. ohun ṣì kí wọ́n ti rírọ àwọn ọmọ ìrìn sí iná ìrìn ẹgbẹ́ wọ́gọ́ ṣé wọ́n ní mọ́mọ́ mi ni. ló wọ́ ní yàrá ẹ̀mí ní ìyé ń bẹ̀. ṣé kò sí kí ló ṣe é. Mom, I am asking you this question again. Who is my father? Ah, Ẹ̀yà mi tiẹ̀ ti jà. Where is my father? Yemira, mo ti sọ fún ẹ náà times down number kí bàbá ẹ wà ó wà láyé ó wà láàyè tiẹ̀ ni. níbo ní ìlú wo ní orílẹ̀-èdè wo ni bàbá mi wà. ó wà lamẹ́ríkà náà wà pẹ̀lú fámìlì ẹ̀ ìyàwó tó ṣèwé fún lòun ò fẹ́ mọ old family ó lòun fẹ́ rọmọ kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀ ó lòun ò fẹ́ mi òun ò dẹ̀ fọmọ pé ọmọ tóun bí fún nìkan lòun fẹ́ máa rí pẹ̀lú ọkọ òun bàbá èdè gbà sí lẹ́nu ó má ra pani náà kí ni kí wọ́n ṣe sí ó dẹ̀ fi ilẹ̀ kúkú kó wà láàyè ẹ̀mí tó wà tọ́nà bá jẹ́ rántí wa tó bá wálé ẹ̀hẹ́n àmọ́ lọ́wọ́ ìkòfẹ́ rí tiwa rò mí ìdẹ̀rù kó mo fi àkọ́kọ́ jẹ́ rí àwọn ti sọ fún ẹ bàbá ẹ wà lálàáfíà ẹ́. ṣé mo parú ẹ̀fọn rí lánàá. Mọ̀mí mi ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ yìí fún mi. And that's because it's the truth. I've never lied to you before. Èmi mo ṣáà ní èmi mo bí ẹ. Of course. Wọ́n tọ́ ni mo ń sọ ọkọ mi. Jókòó, mo ń bínú sí ẹ. Kí ló ṣe ṣe pẹ̀lú ọmọ ìgbé yìí? ọmọ tó máa ń gbọ̀n kiri jó bí ewé jó bèlè yẹn kí ló ń ṣe pẹ̀lú ẹ̀ ṣé mi sọ fún ẹ kẹ́mi fẹ́ rí ẹ pẹ̀lú ọmọ yẹn wọn ni. mi ò ẹ fi ọmọ yẹn lẹ́jà. wo mi ní fọ̀rọ̀ ọdẹ sí ilé o mi ò fẹ́ ọmọ yẹn i do not like her. mi ì fọmọ yẹn o mi ì fẹ́ mọ́. i'm going to bed. àwa check in yàrá ẹ̀ ṣe ti gbọ́. wẹ̀kọ́ tó sùn o. jẹ léyìn mo tún mo jẹ léyìn ọlọ jẹ máa rí mo jẹ o mo dé sí rí oṣù kan bá mo dùn jẹ ẹ tẹ pé falẹ kó múnú mi dùn díẹ̀ ìtẹkù tí ìgbúrò ẹ lè nira. Hello, Vale. HR. Yes. HR manager. Exactly. Human resources. Exactly. Ìwọ náà ló tọ́ sí. Congratulations. Thank you very much. Congratulations. Thank you so much. Ọ̀gá, ṣé ẹ ẹ fi ń gbé ipò yìí ti pọ̀jù fún mi ṣá? Kó pọ̀jù fún ẹyẹ mẹ́rin. Kó pọ̀jù fún ẹ. Torí ìgbà tó bá tó gbá báyìí ló ń ṣe baálé àgbọn mi ìwọ ló kájú ẹ torí táwo ò bá kájú lò ìyá ló máa yá mo ti sọ fún ẹ láìmọye ìgbà pé gbogbo nǹkan tó ń ṣe pátápátá làwọn èèyàn ń rí sórí gbogbo nǹkan tí wọ́n fúnra lára ẹ bó ṣe mú léṣẹ́ ìbígbà tó jẹ́ pé wọ́n ló ní gbogbo ẹ̀ ní bọ́ọ̀dù wa wò pé ọmọ yìí ó deserve promotion ìdí nìyẹn tí wọ́n ṣe fún ní promotion. ẹ ṣorí ohun tó ní láti ṣe ń sìn ni pé kó gbàlù kó máa jó torí pé òòlùlù kówókówó fún iléeṣẹ́ yìí ó ní láti ké nǹkan ayọ̀ ni congratulations once again I'm so happy. I am thank you, happy for you, you. I'm happy for you my brother thank you. I'm happy for you, thank you so yeah, much. put more effort ọgbọ́n oyè máa dépò gíga jù báyìí lọ yes yes yes kọ́lẹ̀ pé mo sọ bẹ́ẹ̀ lẹ́nu wàá dépò gíga and it's called for celebration. <laughs> Hello, Fale. Mo wà o, Yẹmí ò mà tún ti dé báyìí. Same question náà ni. No, sì máa ń sá. irọ́ ọmọ mi ò kí mọ́ tí o. òwò fàlìwọ́dé pẹ̀lú kàtìkàtì ẹ̀ nìyẹn jàre. falẹjọ mi ì sí mood fún gbogbo ètò ń bá mi sọǹsìn ọ̀rọ̀ ọmọ mi ló kàn mí ayé mi ló bà mí báyìí jọ mi ráyè gbogbo yẹn. ó ṣe ó dàbọ̀ ẹ̀gbọ́n ráyè tí mo ń gbìn. ẹ ni àwọn mi ṣé ìnáwó sọ ara rẹ pé èrè wà fún ẹni tí ó bá ṣiṣẹ́ tọkàntọkàn. Tani. Àwọn fa. Mo wọ ọ́. ló tẹ̀ dá máa bọ̀. Ah. Ẹ Wà pa. Máa bọ̀. Bọ́ọ̀lù ọ̀rẹ́. Afa. Wọ́n á bẹ̀rẹ̀. Bí ṣe kó báyìí. <coughs> wọ̀ báyìí. Àwọ̀ ah, ibi tí onímọ̀ ẹgbẹ́ sẹ́yìn. Ṣé láì ẹsẹ̀ nǹkan ló mọ̀ mẹ́rin. Um, ah, mi ò láìkè rice mi fẹ́ jẹ rice mi jẹ rice láàárọ̀. agbẹ́gẹ́. mo máa ti ránṣẹ́. kò sílẹ̀. Eh, kò ní kò ní. sórí ẹyin tí wàá pẹ̀lú chicken àbí. Mm, tó lè jẹ gbogbo Ah. ah, ah. <laughs> ebi lèmi débi ni. ọ̀pẹ̀ náà. mo máa fi ìṣòro lẹ̀ kí n tiẹ̀ because ah! Ah! chicken or ayé eh? oh that's fine make sense. fàdùn sáyé mi kó má dùn lọ. láti lọ ṣe six months. ṣé six months wá pẹ́ jù lọ. báwo ṣe fẹ́ kó báyìí mo mọ̀ pé tó bá sínlé mi kì í lè sùn. wáì mo ní ó sì máa fi kóra ìgbà mélòó ni six months máa fi pé just six months ẹ fi kóra mi ò ní pẹ́ dé. ǹgbọ́n mi kọrin six months kò ń gbàgbé ìfẹ́ náà náà pàpà púrúpà pàpàpàpà sí mọ̀ pé nìyẹn ọ̀nà ọ̀ṣọ́ tó bá sára máa rẹ̀ wọ́n á lọ wá síbi àwọn àtẹ̀kẹ́. no no no no i don't know if I am not around. You put you joy from my heart, you. You put a smile my face, you. Must him to say I'm not going to around. She'll be fine. She'll take care of herself. Ah, Mom, I'm short of functions, and I think I have some in the wardrobe. Uh, yes, I have your boxes in my closet. <coughs> <coughs> Sabiyo ṣe fẹ́ chicken sí kí la ó dá mi lóhùn. gbádùn sáyé mi bàbá kó má dùn lọ fi ọ̀sáyé mi òòṣà òkè kó má dùn lọ torí pé bí ọbọdọ̀ búburú kí là ó fi mú dùn bàbá fi ọ̀sáyé mi òòṣà kó má ah. dùn lọ. <coughs> ó change aṣọ ni àga tó máa fi ṣe yẹn. ṣé ìwọ rí pé mo ti jẹun sí aṣọ tí mo wọ̀ lẹ́ẹ̀kan yẹn mo ti jẹ epo sí náà mi ò dẹ̀ lè máa wọrú aṣọ bẹ́ẹ̀ yẹn jáde. I'm a big boy. oúnjẹ yẹn dùn ju kéèyàn máa jẹun dápò sára lọ àìfà àtúnú àmọ́ sèlèsì àpèkẹ́ síyàtì ká ní ṣe pé bí a ti máa rè ni màá kàn ní mí kẹkàn fún mi lọ́mọ yẹn kí n kàn máa fẹ́ ni. yẹ sọ fún ni àpèkẹ́ ò lè sí oúnjẹ fún mi jẹ nínú ilẹ̀ jọ̀dọ̀ pẹ̀lú bí mi ṣe tó èyí bí mo ṣe dàgbà tó ìtọ́ lọ ń tó yìí. kí àpèkẹ́ kó máa sún oúnjẹ fún mi tí ìyá mi dẹ̀ wà láyé. kò ṣe méjì yẹn ni kò dáná ni. àbí kí o lè dáná fún mi náà mo sì mi ló máa ń dáná oúnjẹ fún mi. are you serious. yes. are you saying mọ̀mísí ẹ ló ṣe oúnjẹ yẹn. oh yes. wow wow ah. wow. Uh, òun sì ẹ ló dá ná oúnjẹ tí a jẹ tó ń sìn. oúnjẹ tó ń fi gbogbo ọwọ́ ẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá tó fi ń kó jẹ bí olè tí ò jẹun láti jẹrin òun ni ìyá mi ló ṣe that's nice. and àwọn náà ló máa tún insist pé kó change aṣọ ẹ o. cause you know let me tell you something about my mom ó máa ń fẹ́ kí n um, kí n look cool and calm. mo kàn sọ fún ọ pé mo kàn fẹ́ sìn ẹ bọ́ síta ẹnu gate ni wọ́n ní no no no no I have to change my clothes so mi ì lè kọ̀rọ̀ sí wọn lẹ́nu. kí ló ṣẹlẹ̀. kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀. mo ń gbọ́ ṣé desire máa wá síbí. tẹ́lẹ̀. tẹ́lẹ̀ kò kí wọ́n á mọ̀ sìn. mi mọ̀ nǹkan tó ṣùwọ̀n àti mọ́mí mi. kò lè wá kò pọ́síbù kò wá kódà kó jẹ́ mi náà lọ́mọ yẹn mi ní wá síbí ṣó pọ́síbù ni kó girlfriend máa rí bí wọ́n àti mo ṣe ṣe ń ṣe yẹn kó wá padà wá síbí kó ní wá obìnrin ò ní fẹ́ gbarú ẹ̀ náà èmi tí mo dọ́kùnrin gan mò ń fìbá kan. Ah. yes kí ni àmì ah, ẹ̀kan tí mò ń kí happy children's day o rò pé mò ń bọ̀ ẹ̀ ni you child a pikin. Uh, um, uh, listen let me tell you something here ṣori um, o lè blame me o lè lè blame mommy eh, yes lórí èmi àti ìyá yìí lájọ wà látìgbà tí mo ti wà ní kókó ló ti ń gbé mi kiri uh-huh. kò sẹ́bí kò sára mm, kò sí níwájú kò sí lẹ́yìn òun ni bàbá àti ìyá fún mi kí ló expect ìfẹ́ yẹn máa pọ̀ ẹyin ojú ẹ ní mi bó ṣe wà yẹn kọ́kọ́ gbọ́dọ̀ ìra kún gbọ́dọ̀ ra mi. jẹ́ kí n fún ẹ this is not love this is obsession your mother is obsessed with you. Ah, orí òpè la olú yà gẹ́tì yà gẹ́ yà gẹ́tì nìyẹn. ìṣeré shut your mouth. let me tell you something this is a pure i mean pure love from a mother to her son. That is wrong. This is obsession. Obsession of the highest order. And if you're not careful, it will lead to lust. I'll get it to your brain. Lust and obsession. Working hand in hand. The gate is open. Kimalo. Emi, now. Èmi nìkan lọ́rọ̀ ayé mi yé ọ̀rọ̀ mi. Come, What is it by your time? This is 11, 11.59. Check. 12 o'clock. Happy birthday! <laughs> Oh my God, thank you, mommy. I wanted to be the first to wish you a happy birthday. Hmm, that's so sweet of you. So here is my little gift for you. It's posh, baby. This hmm. one. No, mom. Mm-hmm. Posh? Mm-hmm. Is this for me? Mm-hmm. Posh! Posh. <laughs> that's my assurance. Oh my God. Shall not see, shall not see. Ah. Posh. Shall not see. Yes. Assurance. Assurance. Oh, you got me a Assurance. Assurance. Thank you, money. Thank you. Thank you. You're welcome, my darling. Má lọ bí kankan, má ẹ̀ eh, eh, pano, pano, pano. paná paná, má lọ ilẹ̀ tìṣú, má lọ bí kankan. Paná paná paná. <laughs> entendeu? ṣe dogo kò sẹ́ni lè fi ọ̀sẹ́nu kó tú dànù bàbá. kò sí wàhálà kò sí wàhálà a máa rí tí èèmọ́ náà máa pẹ̀lú òun. máa wọ̀ máa wọ̀ ẹ̀. òun ni mo bá sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ọ̀rẹ́ mi oníjẹ́mílá nìyẹn má kanra mi léyìí. má wọrẹ mi ní kanra mọ torí mo ti láìkí lè ó handsome ó dẹ̀ lówẹ́ lọ́wọ́ hmm. so kò ní ranjú mọ́ wọn. àmọ́ ẹ láwọn ṣá kí ló ṣẹlẹ̀ ah bí flawless Nigeria ni mo mọ̀ láyé ipò láwọn jù ṣùgbọ́n ẹ̀ eh, ẹ̀yin tún senior wọn tábàdẹ̀ sọ lọ ẹni entrepreneur ni entrepreneur entrepreneur tó láwọn. báwo rẹ̀ fi ilẹ̀ jẹ́ láwọn ṣe ti gbọ́ àmọ́ ah, ìrọ̀lẹ́ ti ń rọ̀ pátì ti fẹ́ tàn gbá ló fẹ́ dé báyìí. ìrọ̀lẹ́ mélòó ló ti rọ̀ mírọ̀lẹ́ dẹ̀rọ̀ náà kò má ta partition lọ náà ni kò bá dìbò alálẹ́ kó ṣàtìdé ni kókó bẹ̀ kí ni bàbàrà tó wà ń bẹ̀ ẹ ìwọ náà dẹ̀ ló sọ pé ó lówó lọ́wọ́ ó dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ lọ kó lè wà náwó fún ẹ ẹ àbí aṣàfowó tó ẹ ṣe torí wọ́n òkùnṣà èmi náà ṣáà look bad owó ṣàmọ fún mẹtẹlẹ ara bẹ́ẹ̀ni màmá dà. ọ̀rẹ́ mi ìjọya gidigidi ìjọya mo sẹ́ẹ̀tì tán ni tí ọmọ kan ò lè wá máa kó kó mi lọ́bẹ̀ lọ. ọ̀rẹ́ mi àárọ̀ kùtùkùtù la wà. wọ́n ló mọ̀ òun náà máa náwó náà òun náà ṣàfẹ́ ṣe nǹkan tó dà. ṣé máa èjì bẹ́ẹ̀ di ọmọ táà ń ṣe lé ni mo tètè bí ni. o ṣe o ti yé mi. ẹni tí n bá sọ fún ló fẹ́ mọ mo ti yé mi ti yé mi pati lọ mi fẹ́ lọ gbọ ọmọ bàbá yẹn mo àwọn ah, tó lóògùn dúdú yẹn. ọmọ ètì kiri jẹ. kò sá ah, gbàgbé. ọ̀rẹ́ ọmọ mi ni. gbàgbé ìṣe ọ̀rẹ́ jó tí mo jó tí mo jẹ ẹni oṣù mọ jẹ fọtọ sá lọ. ọmọ tó lògò ọmọ pẹlẹbẹ tó lògò yẹn tó fi irun kóòdù sórí ó ti ń ṣẹ́jú sí kó tó gbà wọn bí lọ́wọ́. Ah, ọ̀rẹ́ mi. fali fali. dòbò kí la ó fi mú dùn wá dùn ẹni lè fi ọ̀sẹ̀ nu kó tú dànù bàbá ẹ àdébági o fi ọ̀sà èmi ìyọ̀ èmi kó má dùn lọ. yẹ́yẹ́ yẹ́yẹ́ yẹ́yẹ́ yẹ́yẹ́ na de àdébági o àbági o edumare má jẹ́ kí ìyọ̀ èmi dògún. Come and give it to Daddy. Come in. I'm so horny. I'll give it to you, baby. Uh. Stories, eh, of my life. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé. Yóò wọ́n. Yóò yóò gbọ́ ní ẹ̀rọ. Sẹ́mi ẹ̀. these fetus in your womb. Yẹmẹ́rọ. Mú mi máa pè mí náà. Kí lẹ̀ ń pè mí fún báyìí? Kí ni kò tẹ́ ń pè mí fún? Nǹkan tí bá béèrè lọ́wọ́ yín ni kẹ́ dá mi lóhùn. Yẹmẹ́rọ mi gbé ẹ̀. Wọ́n ń tẹ́ ẹ lóhùn náà. Ẹ dá Mummy, don't, don't, don't go there. I am not in the mood for your jokes. Ẹ má fi àwàdà bẹ̀rẹ̀. Talent tó fún Elohim. I mean, ẹ ṣé ẹ bẹ̀rù ni? Ẹ bẹ̀rù ọjọ́ orí yìí. Ẹ tún bẹ̀rù health yìí. Ẹ ọmọ máa kárí lábúrò at your age. Ọmọ tẹ gbé sínú ẹ̀ tẹ bá bí tán. Ẹ jọ kí ló fẹ́ pè mí? Ṣé ọ̀nkú ló fẹ́ pè mí ni àbí bọ́dà àbí dáàdì because I don't understand fine àti ẹ̀gbọ́n pẹ̀lú yín ṣé ibi báyìí ẹ tí wọ́n wá fẹ́ bí ọmọ inú yẹn lẹ́fẹ̀ẹ́ bẹ̀sẹ̀ àbí ẹni tó fún yín lóyún kò lè kò lè advice yẹn ni mọ́mí I am disappointed in you mi ò sí nílé for just six months lẹ́tí balẹ̀ jẹ́ tó tó yìí ẹ mọ́mí. Yẹmi, I mean it. Ìwọ ló fún mommy, are you okay? Kókó ń ṣe mí. okay ayé mẹ́rin wọ́n ló fún mi lóyún. kí lè sọ lẹ́nu kan tí ó fi lẹ́nu yìí kí ni ọ̀rọ̀ rádaràda bẹ́ẹ̀ sọ lẹ́nu I'm sorry to say mom I'm not even sorry to say what are you talking about èmi mo fún yín lóyún báwo. nígbà tí mi ò ya wèrè tí mi ò sinwin when I am not retarded ẹ ni màá sọ pé òkè àyà tó kù nílé ayé tí mo fẹ́ gùn òun ni àyà yá mi. ah no come on mom. thank ẹ ló fàlẹ̀ ń bò ló wà náà mo expect wá bá mi yàrá mi náà ó ti lọ fàlẹ́ ó ṣe máa lọ báwo ló ṣe máa lọ láì dágbére fún mi àfàlẹ́ kò dá báyìí náà ẹ tó sọ gbọ́ngbọ̀ngàn mi ò rí mo ti múra lè nára mi dẹ̀ ti wà lọ́nà báwo ló ṣe ń ṣe báyìí fàlẹ̀ ẹ́ ṣé bí mo ṣe máa gbára ìsún kí ló tó wá fọkàn mi síbẹ̀. mo ti gbọ́ mo ti gbọ́. ìjọ mi. wọ́n falí mo ti gbọ́ sẹ́ẹ̀ mo ti gbọ́ ó dáa wọ́n ìjọ mi. kí ló ń ṣọmọ yìí báyìí kúrò jáde tó bá máa bọ́ ṣoṣo rí mi ló ti máa bọ̀ ni kúrò yẹmi yẹmi kẹ́hìnà yẹmi kúrò. Oh! Ah! ṣe ní èpè àti ègún tí mo kóra mi sí i. Kegwambi Bikoko, because I am not your power. check nǹkan ṣó ti check ẹ̀. well mo check ẹ but then gbogbo ẹ náà owó ni wọ́n ní kí n wá san advance gbogbo àwọn uncles mi tọ́lẹ̀ promise mi lówó wọ́n ń sọ story business ò lọ déédéé kò sówó i'm just tired it is so me. owó kẹ iou tó ló máa gbà lọ́fíìsì nǹkan. iou. yes. ha o kò sí kankan náà our staff ta lè wojú ọ̀gá mi sí i o ó kàn kanra everybody inú kàn le jù ní mi tiẹ̀ mọ̀ bí ó ní problem pẹ̀lú marriage and i don't know. are you serious. in fact you know the norm pé anybody to bá bímọ ní organisation náà máa ń fún in fact ladies tó bímọ ní last month yẹn fifty kọ́bọ̀ wọn fún ah. it's that bad so i don't know it is so. baby kí la máa ṣe bá. kí la máa ṣe bá o a máa rúdọ̀ ni màá. rúdọ̀ what do you mean. babe mo ti ṣàlàyé fún ẹ tẹ́lẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní company wọn náà owó kan tó ń pé tí àwọn client bá fẹ́ san wọ́n máa ń san directly sínú company's account but wọ́n bá ti fẹ́ rúdùn ẹ̀ instead àmà fi fún ọ ní account company they give them the accountant number account number accountant, náà ló máa ń san sí tó bá ti wọlé bẹ́ẹ̀ wọ́n máa ń pín èmi ò fẹ́ join wọn tẹ́lẹ̀ ni out of pé discipline and all that but as it is I have to join the train. ìdán mi ò fọwọ́ sí o mi ní ìdẹ láti fọwọ́ sí tẹ́lẹ̀ náà so gba àwọn tá a ti fún ní invite ní ti ka postpone wedding ká láàṣẹ mọ́. a lè postpone wedding. then don't be negative about it just let me Should do what I have to do. ṣe wedding yìí ó ti di ṣíṣe but o ò lè o ò lè rodon or I don't even know what that means please. you don't have to know just be positive about it this is gonna be the first and the last time èmi kọ́ ni màá kọ́kọ́ ṣe àwọn èèyàn tí ń ṣe ti pé wọ́n dẹ̀ ń jẹ lọ. <laughs> rọgbà rọgbà èmi ló mọ̀ pé ẹ mi ò fọwọ́ sí dán o anything tí o bá mi ò fọwọ́ sí fọwọ́ sí ṣebí torí mò ń sọ fún ẹni tí bá mówó lẹ̀ kí wọ́n máa gbà ṣebí ká ṣe wedding it's none of your business now èmi gan-an kí ni mo máa ń jà pọ̀ it's none of my business ṣé kò tó máa sọ nìyẹn ha mi ìfọwọ́ sí nǹkan tó fẹ́ ṣe yìí o you better don't do it yes ma please i'm yes, begging you yes ma ha. Ẹ kú jókòó ma. Nàìjíríà. Eh, aláṣọ yẹn ó lóun kọ ẹ lálẹ́ àdùn. Um, ó tọ́ ni ìbọ̀tì máa ń ó ti rẹ̀ mí gan lálẹ́ àná yẹn mi tiẹ̀ mọ nǹkan tájọ sọ mi mọ̀ bóyá mo bá wọn sọ̀rọ̀ dáadáa or not I can't even remember. sọ bẹ́ẹ̀ ó ní oògùn bá ń sọ̀rọ̀ mi ní ó ti rẹ̀ ọkọ ti sùn eh, nǹkan tó ṣàwí ni pé òun á kó aṣọ yẹn wá. ẹ̀yin ẹ bẹ́tà so ẹ̀yin kúkú máa dúró dìrọ̀lẹ́ so that a máa jọ fojú ara wa rí ẹ bá dúró kájọ fojú ajé báyìí kájọ fi kún ní sọ. torí mi ò fẹ́ ṣàkúṣàkú kan ẹ̀ ṣabalabala ó ṣàpàpà àjọ àwọn oṣù àti mọ̀mọ́ ọ̀rẹ́ mi. Màámi ẹ má wọrẹ ó ti ẹ bẹ ta so ẹ máa kúkú fìgbà yẹn dúró dìrọ̀lẹ́ a máa lè jọ check ẹ out mm. Mm. ìyẹn gan da. wá o èmi ò fẹ́ aróko aláṣọ èèyàn tó jáde tó rí ta. Mami. Ẹ ba bá gbajúmọ̀ ló mọ nǹkan da. dáa. Bó yẹ kẹ́ mọ̀ mi gan wà ń town. Ẹ ta ló fẹ́ fi jọ tó bá gbọ́ fájọ. Èmi ìyá ẹ̀ gan. Ìyá mi gan I happy. <laughs> ni màmí, èmi gan mo ni class so mo de trust woman yẹn. Kò lè ṣe nǹkan tí ò dáa fún wa. Woman yẹn náà mo fashion now. Are you sure? Yes, màmí. <laughs> Báwo ni bébì? Pancake. Ọ̀rọ̀ ọ̀gbá yìí kò tẹ̀ yé mi màmí kí ló ṣe. Ah, ó ti fẹ́ fẹ́ gbogbo kìíní lójú ó ń pèrò ẹ̀dọ̀ mọ̀ pé mi ò láìkè rọ. a máa dà fún rọgbà tó fẹ́ lójú o. Ah, ah. ẹ bẹ́ẹ̀ ni èmi gan fẹ́ fẹ́ lójú ni mo tún lè bá lẹ́nu ẹ̀ ni àmọ́ bó ṣe wá lóun fẹ́ fẹ́ lójú yẹn mo wà ń lé fún gbogbo ọ̀sán. mo jẹ́rìí yín. ṣé bóun ló náwó ẹ ló lówó ẹ tó máa ná kémi náà wá kẹsẹ̀ gbogbo torí kò ní mí ní gbogbo ìwà ẹ. wọ́n tẹ́ mo ti gbọ́ ohun tẹ bá ti sọ ni ṣùgbọ́n ìlẹ̀ bí mi. ẹ jẹ́ kó fẹ́. mo ti gbọ́ mm. káfẹ́ lójú kò sí wàhálà. agbára ọlọ́run dẹ̀ máa rúre ó máa sọ ọ́ rí bàtà aago mi bá dún báyìí wọ́n máa yọ ọmọ fún mi ni agbára ọlọ́run. ẹ dúró gbà kí ló ṣẹlẹ̀. ọ̀gá ti ká o àkàrà ti tún ṣèpò ìṣúná gbé wo jáde báyìí tó ń ṣépè ni o. èpè èpè kẹ. I bó ló wà. mo wà ń lé. tó bá ti pé kí ló báyìí. ẹ mo eh? gbà. tọ̀mí wá ò bá gbọ́nra nù hmm? ọ̀rẹ́ you know I won't deceive you. ìwọ náà da òkùnkùn sára àìsàn ló máa ń fà sára. jọ̀ọ́ gbọ́nra nù. ẹ eh, ìyá mi èyí tó ń ṣe yìí náà kò ń ṣe pé ó ṣe kínní àkúrédùmarè pè lẹ́jọ́ kúkú níṣú kẹlẹ́dà má gbé ni. ẹ wo èyí tẹ́ fẹ́ tẹnu bọ ni òtún dáhùn torí ta bá ní kí gbogbo owó dánú lé gbogbo oyún lásìkò kò ní dákẹ́kún tí lè sùn. ẹ ẹ má jà tanra wa jẹ. ẹ má jẹ́ àtànra wa jẹ ta ló máa ṣe tí ò ní bara jẹ ọkọ máa lápe ọkọ èèyàn tọjọ́ ń sùn tọjọ́ ń jí òun máa lápe ìyàwó kò kan ọkọ fòṣàn lẹ̀ ó kú oyún tún rè nínú ẹ ní kó má bara jẹ. nínú mi ń ta mí lára sí fi ń sọ gbogbo èyí tí mò sọ yìí ẹ sọ tẹnu mi ẹ ti pé mi kí n má kí n rí kí n má sọ òótọ́ ọ̀rọ̀ sọ tẹnu mi. ọkọ òní yóò náà bá mi sọ ẹ láyọ̀ àti àlàáfíà àìsí tó bá ní ìgbésẹ̀ tá à rọ̀gbà. tẹ̀lé mi wá ní rọ̀gbà. òdìbò mi wá ní rọ̀gbà. <laughs> Uncle, ẹ ká sàn ọ́. Ẹ ká sàn. Ẹ jọ ta lẹ béèrè. Um, actually, mo mọ ibi tí I don't think so. Ta lẹ béèrè gangan? Um, ibo lẹ ń Well, I'm actually I'm here to see the chairman. um, ni mo ṣẹ̀ṣẹ̀ kó dé inú estate yẹn. yes and um, mother jẹ́ once you're here you need to come and see the chairman. chairman. your daddy. my dad. yeah. <laughs> no I stay here alone. you stay here alone. yes I stay here alone. you stay here alone. yes alone. there's no chairman here but Of course, I'm new here, so I don't really know much. But ẹ bá lọ next compound ń bẹ̀ yẹn, bí wọ́n máa lè sọ ibi tí chairman gbé fún yín because want to pẹ́ ní area. But I'm, I'm... It's alright, no problem. Ẹ jẹ́ kí n lọ sí that library. Alright, thank, thank you. Yeah. Um, <laughs> if you wouldn't mind, um, actually, I'm so so sorry. Um, Emma, <laughs> madam, um, actually, see, Ebama, permit me. láti soften fún yín you're right and I was wrong. I told you so. <laughs> yes, actually, um, but my ma fi jáde ni wọ́n fi wá júwe ilé chairman gangan fún And um, really, ó yẹ kí n but the thing is, I could not help it, but to come back to tell you this, madam. What? Madam, you're beautiful. <laughs> yes. Ah. And seeing you red, red happens to be my favorite color, you know. So really? I would call you the lady in red. <laughs> Thank you. Um, SOP and calling, baby. Yes, sure. I mean, don't you get bored? No, I don't get bored. Really? I'm used to it, yeah. Wow. Well, um, actually, I am your new neighbor. Tabashi Jade by Nugiti, Tabashi Lesalembe. The next turning, straight down the first grey house. That is where the I next stay. Turning. Yeah, just right there. Just, oh. you know, oh. adjacent to your gates. Okay. Yes, ma. Nice having you. Yeah, it's, it's my pleasure. Nice. And, um, see, yeah, but mind, being neighbors, you know, I wouldn't mind having your contact. My contact? Mm hmm. I mean, it's nothing. We're neighbors. Yes. Okay, no All problem. Right. I can just punch it in that. <laughs> wow. This is, is a long last also a beautiful woman like this, you know. That's it. <laughs> All right, ma. Okay, um, kí lorúkọ? <laughs> Tomiwa lorúkọ Wow! Tomiwa? What? Such a coincidence. Mm. Because um actually last born mom sí mi ni àbígbẹ̀yìn Okay. Orúkọ ẹ̀ Tomiwa Ah. So that means you guys actually share the same name. Yeah. And I know the funniest part of it all. What's it? Tí ṣe fi ojú mi rí yín Like mm-hmm. Láìkú tọ̀mí wá lé wa yẹn. Okay. I just found replacement for him. <laughs> yes, because the whole love tí mo share pẹ̀lú àbúrò mi, I am actually transferring it to you. <laughs> oh my God, you're so funny. <laughs> Oh, thank you so much. Actually, I get that a lot, you know. Um, orúkọ tèmi ni Teju. Oh. Ah. But you could call me Teju Babyface. Teju Babyface. Yes. You're a comedian. <laughs> I got you there. <laughs> Thank you so much. So um, I'm saving the number now. Okay, that's I'm good. gonna call you right away. You understand? Nice meeting so you. That refreshes mine. I'll see you around, huh? <laughs> All right. Bye. Bye. yes. And I must say, you're very beautiful. You know? Thank you. Oh my god, such a funny guy. <laughs> I like him. <laughs> Baby. Oh, darling. You need to You must wear my Yeah, <laughs> I can see that, and you look so beautiful. You know? Thank you. So, you come and check me, right? Mm, actually, I have nothing doing for the day. So you come? Of course, for my baby, I will. <laughs> okay, love. Let's go, you know. Mm. Mm. And you be good, okay? Sure. So I'll see you later, right? Be careful. Alright. Alright, then. Mm. Take care of you, huh? <laughs> Alright. Alright, love. Be Take care of yourself. Love, love, <laughs> Sure. Alright. Bye. Bye. me. àrẹwà obìnrin ọ̀dọ́mọdé olówó my beautiful lady in red um, honestly inú mi dùn gan wíkẹ́ mo mọ̀ ẹ́ well for your information bó ṣe ń jáde tán láàárọ̀ yìí lèmi náà wọnú yàrá ni mo gbé kan lára àwọn dọ́kúmẹ́ǹtì ilé ẹ̀ mo dẹ̀ ti kó um, the sum of five hundred thousand naira tí o kó sínú wardrobe bẹ́ẹ̀ ni gbogbo diamonds ẹ̀ pátápátá. láì ṣẹ́kù ìkọ̀kọ̀ imoti bilo, and um, don't bother looking for the Honda It's the car now belongs to me and um, don't bother looking for me too because only oh, ò lè rí mi láéláé èmi ní tiẹ̀ ń òjijì. story story. of my life. This is a story eh, of my life. or a bẹ nínú ìwé kọ́bọ̀. Bẹ́ẹ̀ mi lèrè máa rí wí. Bẹ́ẹ̀ bá bí mi lèrè máa rí sọ. Ọ̀rọ̀ ayé mi. Ìtàn ìgbésí ayé mi ò.

èmi gan ò dúró lórí ọ̀rọ̀ ẹ̀ mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run ọlọ́run máa ṣe èyí tó dáa fún mi. mami lẹ́yìn ikú rọ̀gbà ó ti di ọkùnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọkùnrin mẹ́ta tó gbé mi tó já mi jù sílẹ̀ mami ó sọ pé abiyamọ òun sùn ni màmí ẹ ti sùn gbogbo ọkọ tí mo ti fẹ́ mi ò lóyún àárọ̀ dalẹ́ fún wọn rògbà rògbà tí mo nífẹ̀ẹ́ sí tí mo tún fẹ́ màmí tí mo lóyún fún ó náà tún fòṣọ lẹ́hùn tún kù ní màmí màmí mi tí mo ti ń sunkún tí mo ti ń ronú oyún náà tún wálẹ̀ mami mami ẹ má sọ ẹ jáde lórí ọ̀rọ̀ mi mami ẹ má wò mí rò abiyamọ òun sùn lórí ọ̀rọ̀ ọmọ mami. má sunkún mọ́ ìgbàgbọ́ ah. pé gbogbo nǹkan láyé tó lù á àsìkò ẹ̀dá ò dẹ̀ ní tàsí ẹ̀ àwọn tó ń wá tó ń lọ àwọn obìnrin kan yẹn wọn kì í ṣe tiẹ̀ ni tó bá jẹ́ tiẹ̀ ni wọn bá ẹ kalẹ̀ èmi dẹ̀ mọ̀ pé láìpẹ́ láìgìn tiẹ̀ máa dé èmi náà sùn ẹ̀dìyẹ ńlá gùn ìyá ara ẹni ò jẹ́ àmọ́ mo mọ̀ pé láìpẹ́ láìgìn ọlọ́run máa ni a wá fẹ́ kó fi ronú ṣe rẹ̀ léṣe o ronú kì í dá ohun tó dáa sára o ti gbọ́. ó má rí i. a ní kó fọkàn ẹ balẹ̀. ìjáde lórí ọ̀rọ̀ mi máa ń rí ẹ má fún mi ìrùn báyìí. mo ti gbọ́ mo ti gbọ́ máa jáde. ẹ ló fàlè ẹ nà án kábman tó ló fẹ́ bá mi gẹ̀ẹ́tì látàárọ̀ ṣé bó sọ pé ó ti pè é ni mo ṣe ń dúró sí títì náà mi tí ì rí i látàárọ̀ mo ti ń dúró síbí báyìí náà an appointment mi mú láti meet up time ti lọ o kò sí wàhálà mo ti ah, oh gbọ́. Hello. Sorry. Ẹ ká sọ̀rọ̀. Sọ̀rọ̀. sí o. no kò sí nǹkan. kí ló tẹ̀ ń kí oh ẹ rò bí àwọn fẹ́ toast yín no no no no no. Ah, ìgbà tẹ̀dẹ̀ ń sọ ẹ káàsán ẹ káàsán ẹ sọ nǹkan tẹ bá wá ẹ sọ nǹkan tẹ fẹ́ ṣé kò sí o kí ni mo lè ṣe fún yín. kò sí nǹkan kan ẹ that's not the issue ẹ tura láti gbàdúrà ọjọ́ mẹ́ta pẹ̀lú bọ́lá òun ṣe dá yín lẹ́yìn àdúrà yẹn ẹ̀kọ́ àwọn èso tẹnu jẹ lóríṣiríṣi ẹ lọ gbé fáwọn aká azin àwọn tí ara wọn ò dá pé dáadáa àmọ́ tẹ́ bá ti débẹ̀ láàrin wọn ìkan máa ṣọ̀yàyà sí yín ó máa fẹ́ máa bá yín ṣeré bọ̀ ẹ má ṣàlàyé bá padà ẹ try kẹ́yìn náà yọ ọmọ torí pé látara tiẹ̀ lọ́lọ́run ti máa da yín lò lẹ́tí máa dọ́ ọlọ́mọ láì lẹ́tí máa gbọ́mọjó yẹ hmm. torí pé nínú ẹ̀gbin lọ́la ń gbé ẹni tó bá máa fara yọ́lá tọ̀hún wá ṣe kíni á ara yí ẹ̀gbin that's it. ọ̀nkú um, ẹ jọ sọ̀rọ̀ ṣé ẹ má bínú o ṣé pásítọ̀ lẹ́yìn ni. pásítọ̀ no mi ì pa nǹkan kan mi ì ṣe pásítọ̀. ẹ ń ṣe pásítọ̀. <laughs> àfa nìyí gbà yẹn àfa. àfa no mi fa kankan. Ah, ah. ẹ ń ṣe àfa babaláwo ni. no mi tún ba lórí nǹkan kan i'm just myself. ó kàn sọ tèmi fún yín ni. ok ẹ i mm. really appreciate you. Any soon. ní sùúrù ẹ jẹ́ kí n Inu yín ní. inú ẹ̀gbin òun lọ́lá ń gbé inú ẹ̀gbin lẹ ti máa ti máa rẹ́rìn-ín dùnú àtẹ̀rín kò yé yín ẹ má tọwọ́ pause ẹ fún mi lówó i'm fine. ẹ jẹ́ fún yín lówó mọ́tò. no no no no i don't need your money. ẹ dúró uncle. i don't need it. bẹ́ẹ̀ bí mi lèrè máa rí sọ. mo kúkú ṣe nǹkan tá a fa ni kì í ṣe abirùn fún mi lóyún mo dẹ̀ bí ọmọ lálẹ́ ẹjọ́ kò mú lọ́mọ padà. I was devastated. I was very, very weak. I was unhappy. Èmi àti mẹ́rin mi dẹ̀rù mẹ́ni méjì. A wà lọ ṣe gbogbo àlá tó máa ń sọpọ̀ láì nígbà tó ṣe wà kékeré mo padà lọ sí orphanage mo lọ bá director the woman told me that ìjàmbá iná tó ṣẹlẹ̀ years ago ló claim life àwọn parents and méjèèjì ó ní àwọn ará àdúgbò ló gbé ẹwọ́ sọ́dọ̀ àwọn. Oh. Mobi, kí Why don't you tell me? Lásìkò ìlú bàtẹ́, Mùsùlùmí òkìkí ọjọ́ rò pé lẹ́ni náà ni mo ṣe ń sọ fún ẹ. disappointed in you. bí ọba dògùn kí là ó fi mú dùn bàbá fi ọ̀sáyé mi ò kó máa dùn lọ. wípé ìyá tó tọ́ mi láti kékeré títí tí mo fi dàgbà èmi àti ìwájú ní nǹkan pọ̀ ah, àtúnwájọ ní nǹkan pọ̀ lásán àtúnṣe níbi oyún gbogbo èèyàn ti gbọ́ wípé èyí ni ìyá mi èèyàn mélòó mo fẹ́ rojọ́ fún ìpè yọ not my Tell me, Mom. Irú ojú ò lè fẹ́ kọ́ máa fi wo bí nígboro. Ẹ fẹ́ kí wọ́n máa nàka sí mi wípé ẹ wo. Ọmọ tó fúyà ẹ lóyún lọ́lọ́ yẹ. Mommy, I can't live with this guilt. I'm sorry, Mom. Yemir. Yeah, Emir. Emir. Èmi, èmi. Step out of my way. olùdarí. should at least hear her out first. Hear her out now. Yẹmí jọ, mo bẹ̀ lórúkọ Ọlọ́run. Ipò tí mo wà yìí kò wọ̀n mí. Lóòótọ́ ọmọ inú mi yóò dùn mọ́ mi nínú. Àmọ́ ọ̀nà bó tó bá ṣẹlẹ̀ kó ṣe pé òun ìmínú àbí bóyá mo pílànì. Ìgbà táwọn afáàdẹ ti sọ fún mi pọ́nà ìgbín ni màá fi lọ́mọ láyé. Mo ti gbìyànjú agbára mi kó má bọ́ sí tìjú àmọ́ mi ò rí ṣe ni èmi ò mú fọlọ́run bàbẹ́ ojú òní tiẹ̀ jọ àgbàdo tọ́lọ́ ń dá sí mi lágbàdá mi jẹ́ kí n yàn jọ dáríjì mi. mo rò pé láì tí yẹn gbọ́ nǹkan tẹ́ sọ lẹ́nu ṣá èdè ń tẹnumọ́ the same thing láti join. ẹ ti rò pé àwọn neighbors lè wà kó wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí lórí nǹkan tẹ́ wá ń bẹ̀ mí fún yìí ọ̀rọ̀ dọ̀tí ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rádaràda lélẹ̀ yìí ẹ́ àbí kí ni ká ti gbọ́ pípé ọmọ tẹ́ ń pè ní ọmọ yín ó tún wá di ẹni tẹ́ ń pè lọ́kọ yín ah, ah, ah, ṣé ṣé ẹ̀yin náà ẹ̀ ẹ̀ ronú ẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ ni. nǹkan burúkú ni ojú ò tẹ gbọ́dọ̀ gbà yàn pọ̀ àmọ́ kò sí nǹkan tó máa ṣe sí o. Ah, Yẹmírù my name is Yamir Yẹmírù wo ṣé àmọ́ àbẹ̀rẹ̀ ni sórí ilé ayé yìí ah, má bínú jọ ọkọ mi ọlọ́run dẹ̀ ẹlẹ́jọ́ ọ̀nà fẹ́ àpìlì kóòtù wo lè fẹ́ gbé lọ jàre adájọ́ wo ló fẹ́ preside lórí kéèsì yẹn dá mi lóhùn. tọ́lọ̀ bá lóhùn sí nǹkan tàbí bàbá ara tó bá wọn náà báyìí ló lè fi wá dá àwọn oníkan àwọn onítíátà kan. wọ́n ní we are nothing but pencils in the hand of the lord of the creator bẹ́ẹ̀ ni bó bá wọn ò lè gbèdúrà ní bọ́ọ̀dù báyìí kó yà wá bó ṣe wù ó lé òun àtẹ̀wájú pẹ́ ló dá ẹni yẹ̀mí rú tó bá yẹ owó ẹ̀ ó dá ẹ lókùtà nǹkan àbí kó wọ ẹ kó dá ẹ lọ́mọ lọ kó máa fi ẹ́ gbòó òkúta àbí kọ́dà ẹ lọ́mọ rí odò kan wá fi ẹgún kò sí tọ́lọ́wọ̀n òní fẹ́ ṣe a máa gbà ká mú náà ni a gbogbo àgbàdo tọ́lọ́wọ̀n bá ti dà sí wa lágbàdá báyìí ká máa yán ni kò sí kọ́tà fẹ́ ṣe sí wọ́wọ́wọ́ ó máa bu àṣírí yìí ni àìmọye àwọn tó ń rìn lórí títì tẹ́ pé oríṣiríṣi nǹkan ọ̀kọ̀ọ̀kan ló wà nínú mọ̀lẹ́bí wọn tí wọ́n dẹ̀ ń bò tíyàn kan dẹ̀ sí èèyàn ló mú ọmọ mẹ́wàá tó pa jẹ tó jẹ́ lójú kan nínú yàrá ẹ̀ ń bẹ̀ sí ẹ̀kan tó mọ̀ ó rẹ̀ ẹ́ tó bá sọ fún ló máa mọ̀ ṣeré ó dàbí ilé ayé dàbí game of chess ni lọ́wọ́ ọlọ́run ó léwu ṣùṣùṣùṣù báà náà ṣe máa jẹ tàmádédé gbé náìtì tàmádédé látẹ̀yìn lálódì táà gbẹgbẹgbẹ fún ẹni àti checkmate tàmádédé gbé kíngì tán bó ṣe wọn náà ló ṣe máa ṣe òun ló wù òṣùṣù tó ní à omi wá o ìyá yẹmírù mo fẹ́ kó máa pè é o àwòdà mi ti fẹ́ kó jẹ́ ìyá yẹmírù mọ́ o ìyàwó yẹmírù ni mo ti fẹ́ kó máa jẹ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí bó ṣe wọn lọ́hùn-ún ṣe ń ṣọláyà àdèmíbà fà àlébí léèrè bó tó bá wo ṣùṣù tó wá rí pé mo tó wà lẹ́yìn ojú tiẹ̀ ó bọ́ síbi ojúlé tiẹ̀ èmi ò rí nǹkan tó bàbàrà nínú èmi lè ṣe mi ò rí nǹkan tó ṣe kí èmi má bàrà sẹ́yìn but wọ́n náà ṣe dá wa yàtọ̀ síra wa tí wọ́n bá wò pé bí ó fẹ́ máa jẹ́ nǹkan tìjú sí ẹ wàá jẹ́ balẹ̀ èrò ẹ̀ bóyá kò travel out kò gbé ìyá ẹ̀ dání sọ́rí ìyàwó ẹ̀ dání kẹjọ lọ tẹ bá dọ̀hún òkú ṣe pò jẹ lẹ́bẹ̀. tí ìrẹsẹ̀ ń bá àwọn akátá gbé ni àbálẹ́ gbogbo tó ń ka pin ìkejì bàbá rẹ̀ nígbà bàbá rẹ̀ rò wọ́n lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì báwo ló ti bàbá nínú ẹ̀ ọkọ̀ ìlú máa bẹ̀ yẹn. torí ọdún ìwọ ni ìdùnnú ọmọbìnrin má bàa nù You're my joy. Emi àti ẹni láti kékeré ṣokò ṣàlùmọ́. You're my zest for life. Bí ọba dogun, kí la ó fi mú dùn, wá dùn sáyé mi, kó má dùn lọ. Bí ọba dogun, kí la ó fi mú dùn, adùn ayé mi o, kó má dogun. Pàdùnsáyé mi bàbá kó má dùn lọ. Bí ọ̀sáyé mi òòṣà òkè kó má dùn lọ. Torí pé bí ọba fi mú dùn. Bàbá o kó You put joy for my heart, yo. You put a smile for my face, yo. You don't make my life better, oh. My life don't get me near. You cool my temper. I no not problem again. Oh, oh, oh, iyo ayé mi máa lọ. Adùn ayé mi máa yeah. lọ. Yèyé jẹ́ kájọ máa gbé pọ̀. Káyé mi máa dùn bí oyin bí ọba dòbu kí la ó fi mú dùn fàdùn sáyé mi kó má dùn lọ. bí ọba dòbu kí la ó fi mú dùn adùn ayé mi o kó má dòbu. Fàrùnsáyé mi bàbá kó má dùn lọ. Bí ọ̀sáyé mi òòṣà òkè kó má dùn lọ. Torí pé bí ọba dòbú kí là ó fi mú dùn. Bàbá fi ọ̀sáyé mi o kó má dùn lọ. Fíyàsí fíyàsí fíyàsáyé mi. Èdùmàrè iyọ̀ ayé mi kó má ṣe dòbu kò sẹ́ni lè fi.